ló tún wá. Just somewhere. Okay. So why did you say? dé máa yìí. ẹ kọ tún ẹ. <coughs> má bínú jọ ohun ọkọ tó ṣẹlẹ̀ nǹkan tó wà lọ́wọ́ mi ìjọ mo ti kọ́ fóònù nọ́mbà kan síbẹ̀ mo fẹ́ kó bá mi pé ẹni yẹn kó bá mi dìlíva kínní yìí fún ẹni yẹn jọ torí ọlọ́run mo fọ́dọ̀ ọ̀run bẹ̀. ó dà ó dà ṣe sùúrù. kí ló ṣẹlẹ̀ kí nǹkan tó ṣe ẹ báyìí. nǹkan tó ṣẹlẹ̀ tí n bá rí kí n máa tẹnu bọ̀ ń sìn mí ní really ní time láti ṣe máa ro ẹjọ́ yẹn ń sìn mọ́kàn ní láti sàṣàlà fẹ́ mi mi. mo ti mọ tó ń eh. ṣe tó ń gbọ́n tó ń ṣe báyìí lẹ́yìn ṣe gbogbo ẹ̀dùn pé kì í ní Ah, nílẹ̀. bábọ̀ ìṣe ló ṣe bọ̀wọ́ ìyá rẹ̀ ò balẹ̀ Ah, tí kò bá ṣe à ń ṣe èèyàn á ṣe àsọfọ́ rẹ̀ ká dẹ̀ wọlé mi kó fẹ́ tán wọlé kó mu kan tútù kó dẹ̀ sọ̀kọ̀ tó ṣe fún mi ni. well no problem jẹ́ yanjú ọdún fẹ́ ṣe mẹ́ àkàrà yẹn má balẹ̀ mi rí láyé mi. Eh, Mr. man eh, ẹ ẹ ah! guys movement. gbọ́láhùn just like that tó yẹ pẹ̀lú tá a wà ó lọ́ba ó ní jóyè. wo àbí ìkọ́ lọ ń ṣàmù wa. ìbá mi. orí sori bí mo ṣe gbọ́ ikú ṣe gbọ́láhùn yẹn ó dùn mí gan. ìwọ ni kọ́kọ́ o ah, kò sẹ́ni tí ó dùn. sori nínú ìwádìí tó ṣe gan ó jẹ́ ká mọ̀ wípé àwọn assassin ló pa wọn. ẹ ká lẹ́tẹ̀ ah, ẹ ká lẹ́ girama kí ló dé tó jí wa kòrò báyìí. Ah, grandma. ṣé ẹ ti gbọ́ pé àwọn sásìn ti pàṣẹ gbọ́ láwọn. ìyẹn ó ti káàkiri gbòòrò ìfà bí mo ṣe ń bọ̀ ń sìn gan mo ti gbọ́ lórí rédíò ẹ ọlọ́run nìkan ló wà mọ̀kàn tó pa wọ́n pọ̀ pẹ̀lú àwọn aya assassin yẹn o. ẹ grandma ó lè gbé business tí ò tó nǹkan kan ọkọ lè fi waste life ṣe gbọ́n láwọn báyìí. máa tọrọ dàrí díẹ̀ ṣe ìwọ náà mo bóyá ṣèfì gan dùpọ̀ àwọn nìkan ni tẹ́pọ̀sán wa padà ké lórí wọn. ọlọ́run nìkan nìyẹn wá yé o ọlọ́run kó máa ṣọ́ wa

I lose Diamond yẹn sir. ẹ eh, ẹ eh, sir uh, i really try gan láti retrieve diamond yẹn in fact ẹni tí AK drop a phone, we have to waste the person ah dẹ̀ rí láti retrieve so rí gbé wá sir. sir um, i promise him we will possible best one. na ma try sir i eh, ma try but boy, i ma rí pé àgbà sir Ben, sir. so what you are telling me now ni pé. Pe nǹkan tí mo ní kẹ́ lọ gbà wá ẹ̀rí gbé bọ̀. sorry sir. okay now get out of my house. sir. get out of my house before the count of five. five four three two one zero sinners. hello ṣo believe pé bí mo ṣe rò pé ọ̀rọ̀ yẹn máa lọ bẹ́ẹ̀ náà ló ṣe lọ ìyá wọn rí kíní yẹn gbà bọ̀ yes wọ́n ṣe lọ́nsìn náà ni wọ́n ṣe jáde kúrò níbí ni yes yes yes. serás. ó ti sọ pé tí ọjà bá ti dọ́wọ́ òun ó máa send owó. bàbá kọ́lọ̀ ń jẹ́ ó ṣe bó ṣe sọ ẹ̀gbẹ́ bó ṣe sọ lọ́jọ́ sí náà nìyẹn táàrọ̀ owó táàrọ̀ ọjà mi ò yin lọ́la Boss, how did it go? At execute you yẹn. There are no traces, sir. No traces. Baba, bí a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, wọ́n ti máa ma spread STPs nínú ilé Are you sure? very, very sure about ẹ dẹ̀ sure pé eh, kò sí ìwádìí kíwádìí tán lè láwọn ń wádìí tán lè trace ẹ̀ dé ọ̀dọ̀ mi. tí wọ́n bá wẹjú wọn lè rí anything. hundred percent sure sir. that's good that's a good one uh, before the day runs out gbogbo yín pátá lè máa gbọ́ àlá tiyín. okay sir thank you boss. Well, So, Baba, no traces. No traces. Ìgbà kọ̀ọ̀kan máa ní bọ́ iṣẹ́ jẹ́ ọ́. Àjànà kò dé gbogbo ìlú ẹ̀fọ́ kiri o. Ọlọ́run ọba ò ní jẹ́ ká irú ẹ̀ mọ́. Ìgbà tí incident ń ṣẹlẹ̀ mo ní láti kọ́kọ́ sásàlà fẹ́mi ara mi náà kí n du ẹ̀mí ara mi torí níjọ yẹn wọn ní àwọn ò pa mí wọn náà ò pa mí ọlọ́run aláàánú jùlọ ló kọ́ dúró tì mí pé mo tẹ̀lé rántí àti smart láti láti move ọlọ́run afọ̀run kẹ́ dáàdì torí èèyàn dáadáa ni wọ́n sí mi. Hmm. ok ẹjọ ṣé níjọ yẹn ṣé ẹnìkan bá mi deliver package kan fún yín package dáàdì because ó dàgbé torí nǹkan yẹn gan ló ṣe pa wọ́n so mo gbé fún ọ̀rẹ́ mi kan tó ṣàbàmì gbé wá kò sẹ́ni wọlé tó gbé pákéjì kankan wá sí ibà kí ló wà bẹ́ẹ̀. Eh, I, I think diamond or something. I, think I think diamond. Diamond daddy. Bẹ́ẹ̀ ni mo lè gbé fún ọ̀rẹ́ mi yẹn pé kó gbé wá fún yín. Anybody wá sí ìbàyà rárá. <sighs> Ẹ̀mí ni. Mo ní nìkan tí mo sọ kò sí anybody tó gbé nǹkan kan wá síbí. Si ṣé kìí ṣe pé bàbá ìfẹ́ bíi tíré mi ṣá ẹ jẹ́ kàn fún mi ìṣẹ́jú díẹ̀ I'll be back mo fẹ́ sáré dọ́dọ̀ rẹ mi tí mo rán sí yín. Ah, make sure kó gé bàtí sí i. Bom Malik ṣẹ́yìn ò tí gbọ́ ni. pé kí ni àwọn. uncle Malik ti kú. yéè Malik ẹ ẹ jọ máa Malik tí ó ń gbẹ̀yìn bí ni mo sọ because mo sì rí níjẹta mo rí níjẹta. wọ́n ti dún ọdún jẹta mọ́jú àná yẹn náà ni wọ́n pa wọ́n. ọlọ́run. bá a ṣe rí nìyẹn ẹ tẹ́ka tí ẹgbọ́n kan tó bàjẹ́ ti bàjẹ́. ó ti bàjẹ́ already ó ti bàjẹ́ already kò ṣe tún ṣe ọlọ́run ọlọ́run. Eh, kí n máa pààrọ̀ fún yín ẹja ni ẹja ni ìgbà tí mo máa délé Malik ọ̀rẹ́ mi yẹn tí mo sọ. So délé mi ò bá mọ́ ní pé wọ́n ti ti apartment ẹ̀ so my way going back ni mo wá pàdé woman kan ó wá jẹ́ kí n understand pé àwọn àgbà nípa ti pa Malik. àwọn àgbà nípa pa Malik. kàtó sọ fún hold on ok níbo ni diamond wà báyìí. àǹtí ẹ understand ọ̀rọ̀ mi ni ìgbà tí a kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ bèrè pé ẹja ń bá kan mo ní ẹja ni ó yẹ kó ti máa yé yín bọ̀ díẹ̀díẹ̀ so later mo ṣàlàyé fún pé ọ̀rẹ́ mi wọ́n ti pa tí mo bá rí gbà ni mo máa rá mi ọwọ́ ẹ̀ gangan ni diamond wà. nǹkan tó ń sọ fún mi ni wípé bí malik ṣe kú yẹn diamond kú pẹ̀lú ẹ̀ ni àbí báwo. àfi tó bá yẹ pé malik jí padà àbí bóyá kò kú wọn parọ́ ni that's the only way i can ask where is the diamond. Oh. yes he's the only person tí mo lè bèrè diamond lọ́wọ́ ẹ̀. in fact. dèbí mo ṣe wáyé látìgbà tí mo ti gbọ́rọ̀ ara mi sì ń gbọ̀n because mo kàn yín imagine pé ṣé bẹ́ẹ̀ ṣe máa ń kú nìyẹn ni. Can go. Huh? Mm-hmm. France kọ́lọ́n kò fi mí lọ́kàn balẹ̀ ni ọmọ lọ́mọ. Ma I will give you a call ṣá. Mm-hmm. Ẹ ṣe gan. Ẹ ṣe gan. It's alright. ṣe ná ìwọ kọ pọpsi tèmi ó tún lórí láyọ̀ tó fẹ́ gbé diamond tó wà lọ́wọ́ ẹ̀ sílẹ̀ you got to be kidding like ó ń ṣeré àwọn ní ṣojú orí àwọn ni. will you keep your mouth shut? wobi má try láti sọ anything because anything tó bá sọ ń bì la máa lo against her in the court of law would you please move. tó bá dé sísun àtẹlọrọ díẹ̀ ṣé ń láti. ọwọ move kókókó bá mi kókókó bá mi kókó bá mi ṣé lẹ́sẹ̀ ìfẹ́ kó kó ẹsẹ̀ kan then you know what I'm talking about. ṣé diamond nìkan ló sọ pé ló fẹ́ gbé sílẹ̀ èyí tó ju bẹ́ẹ̀ lọ wà gbé sílẹ̀ àdéhùn òdìdè ẹ jẹ pé egbò mi sí mo ṣe rí gbogbo orí tẹ̀ ń fọ́ mi nuisance. akim sá sórí gbogbo nǹkan tó ń sọ fún mi kò sí tí ò yé mi mo dẹ̀ gbọ́ àlàyé ẹ̀ dáadáa. ẹ ṣe gan sa. but ṣé n tó ń gbìyànjú àti jẹ́ kó yé mi nínú gbogbo àlàyé ẹ̀ ni wípé o ò mọ nǹkan kan nípa ikú Chief Gbọ́láhàn o ò dẹ̀ mọ bí diamond yẹn ṣe rìn. bẹ́ẹ̀ ni sà gẹ́gẹ́ bí gbogbo àlàyé tí mo ṣe fún yín sà sà tó bá jẹ́ pé mo fẹ́ tọ́jú diamond ni immediately tí àwọn pípín yẹn pa chief má ti rojọ́ fún yín pé ìgbà yẹn náà ni wọ́n mú diamond lọ pé ọlọ́run ló yọ mí but torí pé mi ò fẹ́ parọ́ i am not bad ni mo ṣe ṣàlàyé fún yín pé ọ̀rẹ́ mi ni mo lọ gbé fún nígbà tí mo dé máa dé ilé ọ̀rẹ́ mi wọ́n ní ọ̀rẹ́ mi ti ṣaláìsí ẹsẹ̀ àti mo bá ní kankan ní mi ò ní padà lọ bá òun rárá tẹ́lẹ̀ má ti sá lọ. ok hmm, jẹ́ mi sọ bẹ́ẹ̀ ni sà ọ̀rọ̀ yẹn yé mi dáadáa. ẹ ṣe gan sà. àmọ́ nínú ìwádìí tá a ṣe nínú investigation wa bẹ́ẹ̀ ni sà nínú àwọn informations àgádájọ eh, a discover pé one way or the other ìwọ fúnra rẹ̀ o nǹkan kan tàbí méjì ṣe pẹ̀lú àwọn boys tí wọ́n apàjì. rárá sà rárá sà níwájú ọlọ́run àti ìyànsẹ́ níbi tí èèyàn sí ọlọ́run wà ń bẹ̀ i don't know them mi ò rí wọn rí mi ò mọ̀ wọn rí àti mátàrà fún àwọn ọ̀nà àwọn ò fẹ́ pè mí gan gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe fún yín ọlọ́nkọ́ ni kí n strong láti zoom off ni mi mọ̀ wọ́n rí sà kò sí nǹkan tí mi lè fi búra fún yín sà tẹ bá gbé báìbù àkùrán ẹni ẹ̀sà tẹ bá bomi nura gírétọ̀ wà máa fi búra tẹ bá mú mi lọ sí ìdí ògùn mo lè búra fún yín sà Um, Akin. Sá. Èrò ọkàn mi ni wípé kò ran ara ẹ lọ́wọ́ kémi náà lè ràn ẹ lọ́wọ́. But mo rí wípé you are not ready to cooperate with me. I am fully ready to cooperate, sir, and that is why I am saying all this. Kò sí wàhálà. But mo kàn fẹ́ kó yé ẹni o wípé ìwọ fúnra rẹ o mọ̀ nípa òfin ilẹ̀ wa because you are a learned person. Exactly, yes, sir. Okay, fine. But o mọ̀ wípé tó bá pààyàn ọmọ tó máa ń padà gbẹ̀yìn ẹ̀. Hmm, ayọ̀ náà ti sọ sọ kò sí wàhálà. ìdí nìyẹn tó jẹ́ pé ìrànlọ́wọ́ yín ni mò ń fẹ́ gangan sa ni mo ṣe cooperate pẹ̀lú yín láti ilẹ̀ tí mo fi ń jẹ́wọ́ gbogbo everything bí ìrìn ṣe rí gangan ni mo ṣe jẹ́ fún yẹn. o ṣetán láti ran rẹ lọ́wọ́ náà. àfi tẹ́ bá fẹ́ kí n parọ́ mọ́ra mi sà. Ah, ó dà má parọ́ mọ́ rẹ̀ kò sí problem tó bá dé court wà á máa lọ ṣàlàyé ah. everything fàdájọ́ tí wàá ní káwa béèrè kẹ̀dẹ̀ no problem but um, officer kó tó di wípé ẹ máa prepare gbogbo document tó máa fi lọ sí court ẹ mú kó níbi tó wà yẹn ẹ bá mi mú lọ sí cell one oh two. ẹsà ẹjọ ẹjọ ẹjọ sà ẹjẹ kọfí mi sí normal cell ẹ kọfí mi sí normal cell normal cell bẹ́ẹ̀ ẹjọ kọfí mi sí sà ẹ kọfí mi sí normal cell yé ẹlẹ́gàá ni o. so fellas kí ni ẹ bá wọ láti court. boss good news ni o mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ bàbá wọ́n ti já sọ ọba straight ọwọ́ kan. boss ṣe fẹ́ gbọ́ lọ́yà bọ̀bọ́ yẹn tó àìgidi gan ni o bọ́ mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí aṣọ bọ́mọ yẹn mọ́ bàbá. bàbá aṣọ bọ́mọ yẹn mọ́ nìkọ̀kọ̀ o ọmọ yẹn ti rìn wọ́jà ṣe bí mo ń bá yín sọ̀rọ̀ yìí pálípálí náà fi wọn ẹ̀wọ̀n ẹ̀ ẹ̀wọ̀n ẹ̀ báyìí pálípálí náà fi wọn bàbá bó ṣe jẹ́ nìyẹn. that is victory for us victory ló jẹ́ fáwa oh my god you know what àwa máa celebrate victory a máa bẹ̀rẹ̀ celebration yẹn sìn a máa ṣe ṣúlẹ̀ dẹ̀ mọ́jú àárọ̀ la àtìlà sọ fún boy tó wà ní ìcharge ọtí. inú kókó máa kọ́ tí bọ̀. okay boss. let's start the celebration let us start it let us start the celebration in full <laughs> yes. àbára yóò sí bẹ́ẹ̀ ni boss ọlọ ọlọ bẹ́ẹ̀ kò kú. This is DJ Van Vicky. Oh, okay, very fine. Um, Ṣorí, ìdí tí mo ṣe yẹ e síta. Orí pé láàárín àwọn èèyàn ni mo ti ṣẹ́jú sí ẹ pé step out. I understand. Um, see, you're a very beautiful lady. Honestly, Cindy, I mean, I just love everything about you. Aww. You know, your oh. smile, your stature, you know, wow. the way you talk. Uh uh, don't mention it. Oh kàn máa ó máa ń dá Big lọ́rùn ni bí ìgbà tí Yorùbá máa bu Ah ah, really? Sita, ṣo mọ̀ pé láàárín àwọn èèyàn la wà tí mo fi ní pé ká step out you get. Um, only nǹkan to what very important tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. Eh. And you know, á dẹ̀ to Bali. You know, Bali baffle. <laughs> yeah. go ahead. okay sori gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé ọmọ tó rẹwà ni ẹ and inú mi á dùn dáadáa tí irú ọba yìí i mean i feel you should be hanging around somebody who is equally handsome i mean you're beautiful i feel your man should also be you know very handsome <laughs> you know and torí ẹ ni mo ṣe wá rò pé i mean feel kò máa bad you know kémi àti ẹjọ́ máa ṣe ìwọléwọ̀de ìyẹ kó máa wá sílé mi ò kí máa wá sílé ẹ kí máa gbé lálẹ́ ìlú. ìlú problem ni bí ká ti wá kí kémi àti ọkọ mi ká lè wá. <laughs> ó dàbí pé kò tí ì yẹ ẹ̀kọ́ tí mo sọ. yẹ pé ká máa sọ̀rọ̀ lálẹ́ kí máa pè é lálẹ́ kí n lè pè é anytime nǹkan tí mo ṣe aláàtì sọ ni pé kémi àti ẹ máa fẹ́ra wa. <laughs> kí ká máa fẹ́ra wọn <laughs> ọ̀rọ̀ yẹn kò dẹ̀ wúwo bẹ́ẹ̀ ṣe ń sọ pé ká máa fẹ́ra wa. Ah, kí ló fẹ́ wúwo nú ẹ̀ àmì kò wúwo náà. <sighs> ẹni tẹ́mi bá nájà ni mò ń dín pẹ̀lú well i go straight to the point so ọ̀rọ̀ yẹn kò tí ì yé mi dáadáa bóyá. wà wá sórí tó bá jẹ́ pé owó ló ní ti i'm rich i have money kò sí nǹkan kí nǹkan tó fẹ́ rà láyé yìí tó jẹ́ pé mi nílé afford láti fún. <laughs> You're not even my spec. And moreover, mi ò sọ pé ìyà ń Excuse me, I'm satisfied with my man. Bọ́lá wax bọ̀bọ̀ tó ń ṣe èmi mò ń fún lówó èmi mò ń sponsor ẹ̀ Bọ́lá ti tó. Sorry. for Abuja, she say her name na Adija. I tell her make she follow me, say my mama na laja. She say I too the vex, say I too the temperamental. And when we come they enter, I go start to pull up trousers. Saba hair, saba hair, and me just want to saba hair, saba hair. Cause Femi don saba hair, saba hair, and Jibu step on saba hair, eh, saba hair. I want you girl, oh, baby, my love, oh, you don't know. She said no, I want your skin, girl, baby, my love, oh, you don't know. She said no, she no one carry anything make I go. Laura Condom, sir. Konum Star. Bro, bro, bro, bro. Dora Konum Star. Hey. ṣe fún mi wọn àtìgbà tí mo ti sọ fún ẹ pé mo fẹ́ change wardrobe mi o ò tiẹ̀ bọ́dà o ò sọ anything look at my phone. wo fóònù mi wo fóònù mi mi the girlfriend eh, look at it. Eh? Ah! àǹtí ṣé torí ẹ ni ẹ ṣe wá change ojú lẹ mú gbogbo ojú lẹ faro lẹ lẹ kọ fẹ sí máa give attitude bẹ́ẹ̀. ṣé kò tó ń torí ni tell me ṣé kò tó ń torí. ok alright má bínú pé <clears throat> ó di ìgbà yìí ni mo ṣẹ̀ṣẹ̀ you know um, béèrè nǹkan tó ṣe lọ́wọ́ and all those things yeah i'm very sorry for taking this long okay um, okay now tell me irú fóònù wo ni kò fi òpó wọ̀n ẹ́ láti máa lò nísìn tell me the brand you know má wo iye ẹ kò sọ fún mi irú fóònù tó wọ̀n hmm, iPhone eleven pro. iPhone eleven pro. Um, bí èlò ni wọ́n ń do you have an idea. Mm. no more than five hundred k. five hundred. yeah. okay consider it done. you know I don't like it when we just. Jama Alpha, switch. of us here you Jama, you know say you don dey mad. No, kò sọ fún mi. Ṣé èèyàn kì í finú tán èèyàn ni mo finú tán ẹ̀? Ó dẹ̀ ń wò mí bí n mi ò understand reason tó ṣe jẹ́ pé of all girls tó wà tó surround ẹ tó yí ẹ ká ìyàwó tèmi ló máa kọ ẹnu sí kò fẹ́fẹ́. ìwọ ni mo bá wí wáyé tó ń wẹ̀ yẹn ṣé èèyàn wà lẹ́yìn ẹ̀ ni no ṣé èèyàn wà lẹ́yìn ẹ̀ sọ fún mi sori pé lórí burúkú ni wọ̀nyí. jọ torí Ọlọ́run jọ excuse wa jọ. tó bá òun kó excuse tó bá òun kó máa excuse kàn please. jama jama kí ni ẹ̀ṣẹ̀ tó rò pé mo ṣẹ̀ tó ṣe rò pé nǹkan tó ṣe yẹn ni mo deserve kó ṣe fún mi pẹ̀lú gbogbo obìnrin tó yí ẹ ká bọ́lá ti tó tèmi ló tún kọ ẹnu sí tó fẹ́fẹ́ ah, ṣógun ni fún ẹni. jọba àǹtí kí ló ṣe ẹ nà ọ. o wọlé tá ìwọlé nísìnyí o dẹ̀ bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ o bẹ̀rẹ̀ sí ní ràn tó ń tó ohun tó tantrum láì ṣọmọdé nà ọ. Ah, ah, kí ni ìtumọ̀ gbogbo lè. èmi rant bí ọmọdé. yes jọ tó yọ ọlọ́run sọ fún mi kéèyàn wà kó lójú tó fi ríran kó dẹ̀ rí nǹkan tó dáa i mean ṣé nǹkan kan nǹkan kan wà nínú ó bàjẹ́ nínú kéèyàn rí nǹkan tó dáa kó dẹ̀ feel pé yes mo wà capable láti náwó lé kínní kó dẹ̀ náwó lé jọ sọ fún mi ṣó bad ni. jama kò tẹ́ni dá fún ẹ kò ní dá fún ẹ kò ní dá fún wẹ. wá aṣọ òun yàwèrè ni mo ti ń lọ owó kó tó lówó náà aṣọ òun àìní ni mo ti ń lọ owó kó tó lówó náà. mo má jẹ́ kí n pìtàn fún ẹ o jama má jẹ́ kí n pìtàn fún ẹ o. no jama you dey whine me tí o bá sí èmi kò sí ìwọ wo ẹ ọpẹ́lọpẹ́ mi ni mo èmi mo mọ bóyá débi tó dé yìí má gbàgbé o ẹni tó mọ àti wáyé olúmọ̀gbọ́n lè mà sílò ẹ o Banji mo ń gbọ́ Banji kí ni Banji wá mo fẹ́ kó máa gbọ́ o mo fẹ́ kó máa gbọ́ kó la etí ẹ dáadáa kó máa gbọ́ kó máa dún létí ẹ kó máa rókì láyà ẹ wá gbogbo tó sọ yẹ bá mi o I dey tell you gbogbo tó sọ yẹ kò bá mi rárá odò tó bá dẹ̀ ti ojú ẹni kún ni wá kò lè gbé ni lọ o gbogbo tó sọ yẹ story lásán ni no problem. Jamal kọkùnrin tàtọ̀rìn kóbìnrin tó àtọ̀rìn ká wo ẹni tó máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. wọ́n gògògò gbé kò gbá tọ̀rìn ẹ síwájú jàre. láàrin mi àti ẹ the battle line is drawn everywhere tó bá lọ watch your back bro. báńkì ah, ni wọ́n sẹ́ni ni wọ́n sẹ́ni. mọ́lẹ̀ lẹ́fẹ́ mhm. fi hàn pípẹ́ ní tó bá jù ní lọ. ó lè jù ní lọ ó lè jù ní lọ naso naso. ikú gbọ́dọ̀ kan máa tẹ́jú amúlẹ̀ ní àná. call that one impossible. mi lè nírú ilẹ̀ kí nǹkan kan máa ṣe mí bá ó ṣe òun náà. ìyá yìí náà. tó wá lọ́mọ kan tí mo fẹ́ kẹ́ pa sí kò tí kò jẹ́bi sẹ́tọ̀ tó pé tó máa wá lọ́wọ́ àbọ̀ òun lọ́ọ́ máa rò kó ṣiṣẹ́ you dey dig me you dey dig me. ọlọ́run bro yẹ fi orúkọ wọn ẹ̀wọ̀n àwọn olórí burúkú kan nù. ẹ bá mi dìrí tiẹ̀ mi fẹ́ rí mọ́ lórí ilé àlàyé torí ọ̀kan jẹ́ jù mí. ẹ kéré gan-an ó ti yé yín. bèbí ọba ẹ̀ yẹn bá mi clean. àjẹ eléyìí ti lọ ọlọ́run. ṣé àwọn gbàgbé kò mọ̀ pé kú ọmọ kékeré kò ń ṣàkópa ìjẹ́fàwà yìí iṣẹ́ tayàn láyò ni agbanipami wa and we do it as we want it to be no traces àbí pàdé mi. na so na wetin me i wan make e happen be say make our balance dey intact o. Ah, ah, ah. àti bàbá ìjẹ sọ̀rọ̀ báyìí náà. ó ṣe kókó brother. ah you suppose just know me now trust me now consider it done. Before you come over here, I go do transfer. I trust you. Go reach you. Address. I go send out to your address. Ìjọba mi mú kúrò lọ́nà, ṣe ti yé yìí. Ṣàmà, àyè ṣe no traces, Confirm. To buy jù bá we go do one. You know my work now, na to kill. It's done, consider it done. So I go forward the details to you to my account. No wahala, no wahala. The picture yẹn know I will send out to you. So cool. Yeye. Ìsìn job ni mo fẹ́ o. Ọlọ́run. Ẹ jọ. Ṣàlẹ̀ yẹn ti dán ti dán. Yẹ ká ṣe mí. Bàjẹ́ sórí ọ̀rẹ́ lè bẹ̀tẹ̀. And uh, mi ò ní fẹ́ kó jẹ́ wípé pẹ̀lú gbogbo rìn àtijọ́ gbà wọ́n tí bá ní kí n kà ní ẹni méjì it's been a while we've been together and we've been good friends èmi àti ẹ ti jọ forí la àwọn nǹkan kan kọjá tó jẹ́ pé ó tún jẹ́ kèmi àti ẹ tún súnmọ́ra wa sí ni and um, it will not be at this stage ni ó máa wá dàbẹ̀ ni wípé àwọn nǹkan kan máa wá ṣẹlẹ̀ tí wàá máa fi rí mi gẹ́gẹ́ bí èèyàn burúkú àbí bíi pé mi nífẹ̀ẹ́ àbí bíi pé èèyàn kankan máa wá from nowhere àwa dájàlẹ̀ láàrin mi àti ẹ̀ sí ìdí tí mo ṣe ń sọ gbogbo nǹkan tí mo sọ yìí òun ni lórí ọ̀rọ̀ ehm, Bọ́lá Tító mo mọ̀ pé mo mẹ́sàn agreed mo ti gbà má bínú tó ti jọ gbogbo nǹkan kí nǹkan tí bá ti ṣe fún ẹ tó ti tó ti múnú bí ẹ àbí tó ti jẹ́ kó máa rò bíi pé bóyá mi tiẹ̀ nífẹ̀ẹ́ àbí nkankan jọ tójú ọlọ́run má bínú. mo mọ̀ ẹ́ o mọ̀ mí láàrin èmi àti ẹ mo mọ̀ kó mọ̀mọ́ ṣe ni yeah mo mọ̀ pé mọ̀mọ́. bọ́bá àti kí ni ìtumọ̀ kan tó ń sọ yìí náà don't you know that when someone is intoxicated kò sí nǹkan téyàn ò lè ṣe ọtí ah. ló tì mí náà. ah jama no give me that. I, I know you very well and you know me too mo mọ̀ pé ṣọṣọṣọṣọṣọ yìí náà ni ever since the first time tó ti rí ọmọ yẹn pẹ̀lú mi ló ti rànjú but mo calm mi ò sọ anything ò wá lọ́tí ló tiẹ̀ nǹkan tó wà ní ọlọ́tí ló ti ń tì jáde. bàjẹ́ má sọ̀rọ̀ báyìí náà kájá gbẹ́gbẹ́ yẹn sẹ́yìn yẹn mú mọ́ pé mo ti ṣe é náà ni mo ṣe wá mo ṣe wá bẹ̀bẹ̀ ó dẹ̀ tún gègé sẹ́yìn báyìí náà. ọ̀rẹ́ ni wá bó ṣe sọ lẹ́ẹ̀kan kò síbi tá a fẹ́ tira wa sí lẹ́yìn wọn ní akú arápá ló kángun sọ́run lẹ́yìn ọlọ́run èmi àti ẹ̀ náà ló kàn so no problem èmi sì gbàgbé ẹ̀ bọ́ má jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ mọ́ má ṣe bí ọmọ burúkú mọ́ ń jọ́ mi. àwòyẹ kò èèyàn yìí gbáyìí àjọbẹ <laughs> jọbẹ bàjírí ni ẹ nà ẹkùn sí báwa bá ti jẹ obìnrin lásán lásán. ìyọ́nà máa ma ṣe bí ẹ̀rọ kúlẹ̀ kọ̀ọ̀kan. dáhùn bọ́lá ah mo gbé bọ́lá bọ́lá dìde dìde jọ má ṣe báyìí fún mi jọ náà bọ́lá dìde bọ́lá ah mo gbé mo dáhùn bọ́lá má ṣe báyìí fún mi náà jọ náà jọ jọ náà bọ́lá jọ ó yá dìde ó yá ojú mi ojú ojú mi náà jọ ah yé yé. Mr. Banji kí ló ṣẹlẹ̀? Eh? ẹ eh, eh, mo wọlé mo wọlé sìn so ó sùn mo ń try láti jí eh. bọ̀ mi ò kò kò dá mi lóhùn báyìí sìn bóyá kẹ́yìn náà tún bá mi pè. bọ́lá ti tó bọ́lá ọ̀tẹ́ ti wọlé bọ́lá ti tó pàrẹ́ <laughs> mi mi sẹ́wáyé ẹ̀ ti pa bọ́lá ti tó. mi ò pa mo wọlé. ẹ ti pa bọ́lá ti tó mi Ṣàbànjí. báwo mo ṣe máa pàyàwó mi. ẹ ti pa ọ̀rẹ́ mi bọ́lá ti tó. Ah! Ah! ṣé gbogbo ohun tá a ṣe sílé fi jóná ẹ ẹ gbogbo ará àdúgbò ti ẹ ti pọ̀rẹ́ ni. no you have killed Mr. bajẹ ti pa. mi ò kú rẹ̀ mi ò pa. ẹ ti pa you killed my friend. kò rí bẹ́ẹ̀. báwo ló ṣe rí. ẹ ẹ gbóògùn tí mo sọ. mi ò tí ì gbọ́. mo wọlé mo jókòó ó sùn mo pè é mo pè é gan-an mo tún try láti tí ẹ. Mr. Banji ẹ gbàgbé story ẹ you've killed my friend ẹ ti kọ̀rẹ́ mi ẹ ti kọ̀rẹ́ mi bọ́lá ti tó ẹ ti kọ̀rẹ́ mi ẹ ti pa ẹ ti pa ẹ ti pa ẹ ti pa ẹ ti pa ẹ ti pa ẹ ti pa bọ́lá ti tó ẹ ti pa bọ́lá ti tó bọ́lá ti tó. ẹ bá mi ẹ bá mi tí. òun láti jọ ń pè yìí bọ́lá ti tó she is dead she is gone. bọ́lá ti tó ti kú Mr. Banji Mr. Banji. ẹ ti pa ẹ ti pa ẹ ti pa ẹ ti pa ẹ ti pa ẹ ti pa ẹ ti pa ẹ ti pa bọ́lá ti tó. ẹ wo bí àǹtí bóyá ká. kò sí ìkókò lè ṣe òun láti jọ pé ah! ìyá ti jọ pé bọ́lá ti tó ẹ ti pa mi sábàjì báwo lẹ ṣe ṣe. ẹni abínibí kan pànìyàn. Banji, kí ló mọ̀ nípa ikú Bọ́lá Tító? Ah, mi ò mọ̀ nípa nípa ẹ̀ mo kàn délé ní alẹ́ ọjọ́ yìí mo dẹ̀ mo wo. mo wá bọ́ tó sùn lẹ̀ ah, mo tiẹ̀ ṣe ń rò pé àwọn eré ipá tó máa ń bá mi ṣe yẹn ni irú oorun wo ló sùn yìí mo ti kọ́kọ́ fún un pa kò tiẹ̀ kò respond mo bá pílò kan lójú ẹ̀ mo wá gbé pílò yẹn mo fi nà án mo rò pé bóyá tiẹ̀ máa lè sọ̀rọ̀ pé à òun ṣeré ni kò sọ kankan mo wá try láti sún mọ́ ni mo rí pé kò mí mọ́ mi ò ìgbà tí mo ṣàṣùbọ̀n tí mo ń try láti dùn sọ́tún dùn sósì ẹnu ẹ̀ ni mo wà ní ọ̀rẹ́ ẹ̀ ti wọlé bá mi lọ́jọ́ yẹn to my surprise nǹkan ẹyọ kan tó sọ ni pé ah mo ti pa ọ̀rẹ́ òun mi ò lè pàyàwó àfẹ́sọ́nà mi mi ò lè pa ẹjọ́ ẹ mi. ẹjọ́ sà ẹ ṣàánú wa kódà mi ò lè dédì yẹn pa débi pé wọ́n máa pààyàn ẹjọ́ ẹ má yẹ kí mo dá mi ṣẹ̀wọ̀n ẹjọ́. ọ̀rẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ àgbáwọ̀ èmi belief lórí ó yẹ kó jẹ́wọ́ fún mi kí ni mo mọ ohun tí màá ṣe lórí ọ̀rọ̀ ẹ̀. ṣùgbọ́n mo rí wípé òun play mi ni ó believe pé o smart àbí gbogbo excuse tí ìwọ àti mọ̀lẹ́bí ẹ tí ẹ̀dìjọ ń sọ yẹn èmi ò ríro torí oríṣiríṣi cases làwa ti dì pẹ̀lú ní ìbáyé oríṣiríṣi cases láti attend sí look let me tell you one thing sórí tó ń sọ yẹn èmi ò sọ pé òun parọ́ mi ìdẹ̀ sọ wípé òótọ́ ló ń sọ ṣùgbọ́n àìmọye àwọn oríṣiríṣi cases tán ti gbé wá sí báyìí ìyàwó á pa ọkọ ọkọ á pa ìyàwó ẹ̀ tá a bá dẹ̀ béèrè pé jọ ṣé wọ́n ló pa á ní rárá o òun ọmọ kankan nípa o òun kẹ òun lè dá kankan pa o ṣùgbọ́n nígbà tí wọ́n bá débi nínú investigation tá a bá ṣe la máa fi mọ̀ wípé ẹni yẹn gangan ló ṣe nǹkan yẹn ibi ló ti máa bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ ọmọọṣẹ́ a rán aya assassin pé kó lọ pa ọ̀gá òun kí ló dé tó fi jẹ́ kí yẹn ṣẹlẹ̀ ẹ níkẹ́ mi ò mẹ́ni fi ń pa ẹ o ok good ṣùgbọ́n nígbà tí a bá ti rọ́wọ́ tó bó ṣe ká rọ́wọ́ tó tá a béèrè àwọn béèrè tó yẹ ká béèrè lọ́wọ́ ẹ̀ fúnra rẹ̀ lọ́wọ́ àwọn ajẹ́wọ́ wípé lóòótọ́ òun lòún ṣe nǹkan yẹn so gbogbo tó ń sọ yẹn ìyẹn ò sọ wípé kó má jẹ́wọ́ ló ṣe ìyẹn ò dẹ̀ sọ wípé kó jẹ́ lóòótọ́ ìwọ ló ṣe àmọ́ ìbá dára kó jẹ́wọ́ fún mi tó o bá kọ̀ láti jẹ́wọ́ fún mi ọ̀rọ̀ yìí ó máa padà dé kóòtù ni o tó o bá ṣetán láti jẹ́wọ́ gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe fún ẹ èmi náà ṣetán láti ràn ẹ́ lọ́wọ́ ṣùgbọ́n bó ṣe ń parọ́ fún mi yẹn mo á ṣó ẹ wípé kóòtù ló máa láǹsì no problem ẹ wo um, sista àmọ̀ràn tẹ́ máa fún yín ni wípé bóyá kẹ́ ẹ lọ wá lọ́ọ̀yà tó bá mọ̀ ṣe ń defend the case dáadáa

ẹ̀ ń dìvẹ́ ìdọ̀rọ̀ kan lọ́wọ́ bẹ́ẹ̀ ni mà sista kan ni wọ́n ń béèrè yín bọ̀ mo ti ní kí wọ́n jókòó dé ìpè ní pẹ́ dé. all right okay Yes. ló wà ń flọ. chief kọ́lájọ ni wọ́n béèrè nígbà tí wọ́n wá síbí. after care chief kọ́lájọ ń kọ́. ẹ eh, so sista tí wọ́n dẹ̀ ń béèrè. oh eh, eh. báwo ni ìwọ lẹ́gbọ́n ẹ ní murder case. bẹ́ẹ̀ ni ma nǹkan tó jẹ́ kí n wá bá yín nìyẹn mà in fact kéèsì yẹn gan ó ti wà ń kóòtù báyìí mà ẹjọ́ mà kọ́kọ́ tẹ bá lè ṣe fún wa lórí kéèsì ẹjọ́ tuntun ọlọ́run mà. ọ̀rọ̀ yìí ò le as a lawyer i've seen so many things sọ fún ẹ̀gbọ́n ẹ̀ kó jẹ́wọ́ fèmí because mi ò tí ì rí ibi tí òkú ti máa ń fara pamọ́ fẹ́ tó máa wẹ̀ rí tó bá jẹ́wọ́ fún mi màá mọ bí mo ṣe máa tó ní of law. mo ti bẹ́gbọ́n mi sọ́ńkọ̀rọ̀ mo ti bá wọn sọ gbangba tí n tì ń tẹ́gbọ́n mi ń sọ ni pé àwọn ò mọ anything àwọn ò mọ kúnkún ń pa ẹ̀ ẹkùn ìdẹ̀mà ò bọ̀dá mi wọn ò lè dá ìdíyẹ pa dẹ́kudẹ́kun kí wọ́n máa pààyàn èjò máa ń ṣàánú wa. my dear trust yourself. Anyway, wẹ́n ká wọ ọ́fíìsì lọ́ka lọ continue bọ́tà ń sọ. Jùmọ̀ bí ọ̀hún máa máa máa. méjì kan ń pànìyàn. gbogbo gbogbo ń ṣe ìkòrò wa náà ó kàn ń ṣe mímímí sórí ilé ikú ló ilé ikú lọ́dẹ̀ tí máa jẹ́ wà rùn ní kó sọ ọkọ tó gbẹ débi fún wa. ẹ bàbá kí ló gbé ẹ débi. ẹ sà mi ẹ̀ṣẹ̀ tí mi ò mọwọ́ sí mi ò mẹsẹ̀ ni mò ń jẹ ìyá ẹ ọ̀rẹ́ mi kan Jamal lórúkọ ẹ i'm very sure pé òun ló ṣokùnfà bí mo ṣe débi kẹ́dẹ̀ máa wo gbogbo bíjà máa ṣe dà nǹkan tó dà lé ní kò ṣẹ̀yìn torí Jamal sometimes back ó rí diamond kan tó gbé wá bá mi kò mọ nǹkan tó lè fi ṣe kò mọ bó ṣe lè ṣe èmi owó ara mi ni mo fi sponsor jama lọ sí Dubai tàfi ta diamond yẹn àwa ta tán Jamal lówó tán lóòótọ́ ó ṣe nọ́mà sí mi o as ọ̀rẹ́ ẹ̀ but mo mọ orú èèyàn tó jẹ́ tó bá ti dọ̀rọ̀ olóbìnrin dé there was this lady tí mò ń fẹ́ jama máa ń wò bí kò fẹ́ bí kò gbà mọ́ mi lọ́wọ́ so ọjọ́ yẹn a wà ní club jama pe girlfriend mi bọ́ta ó lọ toast ẹ̀ bọ̀ kò bá fún èmi wá ṣe bí ọkùnrin mo lọ para fún jama so ìgbà tí mo para fún ó dẹ̀ jẹ́ kí n mọ̀ pé màá rí i àjẹké lánàá ọmọ kú lónìí ta ni ìmọ̀ bá jẹ́ àná ló pọ̀ ọmọ tó kú lónìí jẹ very sure pé Jamal ló pa girlfriend mi sínú ilé mi tó fi set me up ẹ̀sùn apààyàn náà fi kàn mí mi ò pààyàn mi ò mọ kọ́kọ́ ń pa ẹ̀ kan tó gbé mi débí nìyẹn mi ò mọ kọ́kọ́. jọ Ọlọ́run mọ̀ fẹ́ kí àwọn gáìsì bọ́ta lọ ṣiṣẹ́ ni kí n lè ráyè báyìí sọ̀rọ̀ ó sọ̀rọ̀ kan láìpẹ́ pé o mọ̀ bàbá kan Jamal nípa diamond pé wo àti ẹlẹ́jọ́ lọ́tà láìkì mi yẹ èyí tó ṣe kókó ń bẹ̀ tí mo ní dírẹ́sì ní ọ̀rọ̀ diamond yẹn I am very very sure pé story diamond tó ń sọ yẹn story mi ni because nǹkan tó gbé mi dé ọgbà nìyẹn. ẹ dúró kò yé mi mọ́ how come báwo ni believe me my brother it's a long story ọ̀rọ̀ diamond yẹn tó ń sọ̀rọ̀ nípa yẹn nǹkan tó gbé mi dé ọgbà nìyẹn please i really need your help like seriously okay. mo need help ẹ eh? mo dẹ̀ nígbà pé tó bá help mi mo help wọn náà as a matter of fact ọmọ ayọ̀wá kúrò nínú wàhálà táwa yìí èmi mọ bọ̀bọ̀ kan tó jẹ́ láàrin àwọn wọ́dà yẹn ó close mọ̀ mi díẹ̀ ó like me i can easily talk to him pé okay aná àwọn truth kan lọ́wọ́ tó lè yọ wá kúrò nínú wàhálà yìí tó bá lè bá wa sọ fún àwọn ọ̀gá wọn lókè. Okay ìtí mo kàn nídìí látọ̀dọ̀ tiẹ̀ ní gbẹjọ anytime tí wọ́n bá pè àbí tí wọ́n pè wá can you tell us the real truth just as you said. why not tó bá ti jẹ́ nǹkan tó máa favour mi tó máa favour mi of course má sòtọ̀. nǹkan tó máa favour àní tó máa gbá wa méjèèjì kúrò nínú ọgbà ìlágbára ọlọ́run. má a máa má ah thank you so much ma try láti mú mi mọ ẹ ti bọ̀ jọ kàn fún mi ọmọ kan mo máa sọ anything please. okay. Well, um, ẹjọ ìrànlọ́wọ́ yìí ni mo need nígbà tí banji ti jẹ́ kí n mọ̀ pé òun mọ ẹni tó gbé diamond òun mọwọ́ ẹni tí diamond tó gbé mi dẹ́wọ̀n yìí ó lóun mọwọ́ ẹni tó wà ẹjọ ẹ ràn mí lọ́wọ́ ẹ ràn mí lọ́wọ́ ẹ bá mi sọ sétí àwọn ọ̀gá yín ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ìyá aláìṣẹ̀ ni mò ń jẹ ẹ má jẹ́ kó lódodo mi kú sípò ìka ẹjọ́ ẹjọ́. akin torí pé o jẹ́yàn kan tí mo láìkì gan-an látìgbà tó ti dénú ọgbà yìí bóyá máa bá mi sọ̀rọ̀ tèmi náà dẹ̀ máa ń wò wípé ojú ló ah tí wàá rọ̀rọ̀ tó bá mi sọ yìí ta bá ń sọ̀rọ̀ nípa pòsíṣàn lẹ́nu iṣẹ́ wa yìí mo kéré gan ó dàbí orúkọ mi akéré orúkọ mi kéré gan pòsíṣàn mi kéré gan. bo èmi náà ní àwọn ọ̀gá kan mo ti rí ọ̀gá kan pàtíkúlẹ̀ ọ̀gá kan lóye pé ó mú mi gẹ́gẹ́ bí ọmọ èmi náà dẹ̀ bí bàbá lóye hmm. pé tí mo bá bá wọn sọ táàmì ẹ bá wà lọ́dọ̀ wọn kí ẹ kó rí rẹ yẹn ọlọ́run á jẹ́ kí n rà ló gbà lọ́dọ̀ ọlọ́run á jẹ́ kó rí àmọ́ kò sí wàhálà mo máa try láti bá wọn sọ mo dẹ̀ ní bílífù pé wọ́n máa gbọ́. Ah, ẹ jọ torí ẹ máa ṣe bílífù ẹ bá mi ṣe inú mi á dùn sí ọgbà àjọ. Ah, kò sí wàhálà èmi kò tó ibi níbi position tó wà yìí kò kí n ṣe kó dùn mọ́ mi torí mo like ẹ gan ó wù mí pé o ti jáde kó nínú bí ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ inú òpó tó wà yìí láìpẹ́ láì jìnnà wà á jáde kúrò ní ìlànà torí mo mọ̀ pé fáì mọ̀ di ìyálẹ̀ ẹ̀ṣẹ̀ ló jẹ. ẹ jọ ṣá ẹ ràn mí lọ́wọ́ ẹ bá mi ẹ bá mi sọ́ọ̀sì tí mo ṣe àwọn ìjọba yìí. tó bá ti jẹ́ yẹn ni kò sí wàhálà ẹ ṣe padà sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ àdìgbò rẹ̀. akínwájú. yes sir uh, there is one guy tí wọ́n charge fún mọ́dà ní custody ọ̀dọ̀ wa akínmi lórúkọ ẹ̀ pẹ̀lú ìwádìí tí mo ṣe tí mo dẹ̀ fi ẹsẹ̀ ìmúlẹ̀ sá mo rí wípé bọ̀bọ̀ akim yìí kò mọ̀ nípa ikú tó pa chief rárá wọ́n wò pé pẹ̀lú position yín sá pé a lè help ẹ̀ tá a bá help ẹ̀ ìgbà yẹn làwa náà máa ní opportunity láti mọ irú ikú tó pa chief àtẹni tó pa wọ́n nǹkan tí mo ní kí n sọ nìyẹn sá. àgbẹ̀ yes sir. èlò ló gbà. níbo ni yẹn sá. èlò ni wọ́n fún ẹ kò anybody tó fún are you alright. yes sir. akẹ́rẹ́ are you okay. yes sir. jọ so you want tó kù ọdún díẹ̀ tó kù tí to fẹ́ lò This service so what ló I bàjẹ́ jọ wọ́n ń jà lẹ́kẹ̀jì kí ló ṣe kẹ́ ẹ̀. kí ni interest case. nínú kéèsì oní kéèsì jọ ṣé tí wọ́n torí ẹ̀ fún wá síbí nìyẹn abẹ́ ẹ̀ no sir. george. atọ. police officer. no sir. then are you okay. yes sir. jọ you know ṣe coming. mí tí wọ́n bá rí wípé àwọn oníjẹ̀ ní uk ṣé bí wọ́n máa appeal ni tí wá ń bí ni pé kó kó ẹ lọ́wọ́ wá àárẹ̀ tó wà ní ATM ni o àbẹ tó yẹ kó lọ sẹ́wọ̀n ni o àbẹ tẹ́ dájọ́ kú fún ká wọ́n máa ń lé ká dẹ̀ kálukú sínú sẹ́ẹ̀ tó tó tó belong sí so pẹ̀lú seven years tó kù ìwọ̀n bá seven years tó kù kí n lò ìwọ ló fẹ́ ba ayé mi jẹ́ àbí. akéré yes sir so eré tí mò ń bá ẹ ṣe tí mo sún ẹ dàbí àbúrò mi tó ń jókòó tí mò ń gbàmọ̀ràn lọ́wọ́ ẹ ìyẹn ló fún ní gut láti wá bá mi so o fẹ́ kó bá mi àbí o fẹ́ kí ẹ kọ́ fún wa lọ́wọ́ mi àbí why you like this Okay. Yes, sir. Get out of my office. Sir. Now, get out! Alákòóbá, kí ni bàbá yìí kí ló ṣe báyìí fún? Ó kù seven years kí n lò ní service. Ó kù seven good years mo ti lò twenty eight years. Ó dẹ̀ fẹ́ fi handcuffs mi lọ́wọ́ kí n kúrò mbẹ́ tó àti ẹ̀ pé wọ́n ti ẹ̀ máa ní kí n máa lọ. Ó sì bẹ̀tà ìjọba á tún fan kọ́ọ̀sẹ̀ lọ wọ́n á ju ọ̀nà sẹ́wọ̀n sáwọn ẹlẹ́wọ̀n tí mo ti gbá lójú tí mo ti command just anyhow tí wọ́n bá jù mí sínú sẹ́ẹ̀lì wọ́n á nà mí bàjẹ́ anabẹ́rẹ́ tọ́fíṣà náà máa fi mi ṣe akẹ́rẹ́ má gbé anyway don't worry máa tiẹ̀ ní kó gbé kó lọ́dọ̀ mi pátá ni. hello sir. akẹ́rẹ́. yes sir. Um, ọ̀gá lórí ọ̀rọ̀ bọ̀bọ̀ akeem tí wọ́n arrest sí custody wa ẹ̀ tí wọ́n sọ wípé ó pa chief gbọ́láhàn yes sir um, mo ní opportunity láti béèrè àwọn nǹkan kan lọ́wọ́ ẹ̀ nínú àwọn details tó wá fún mi mo wá rí i pé ó dà pé àwọn nǹkan wà behind ikú chief yẹn mo dẹ̀ wò pé pẹ̀lú agbára yín àti position yín tá a bá help bọ̀bọ̀ yẹn òun náà máa help wa because from there pẹ̀lú support àwọn ọlọ́pàá a máa mọ òkodoro ọ̀rọ̀ gangan. Akere, I've told you several times I am not interested kí ló ń ṣe é ẹjọ bá mi ṣe níbi tí mo bá ṣe déṣe o fẹ́ gbàṣẹ lọ́wọ́ mi ni akérékí ló ń ṣẹlẹ̀. tá a bá support bọ̀bọ̀ yẹn a máa rí kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yẹn pẹ̀lú ikú tó pa chief. ọ̀rọ̀ chief bọ́lá hàn jáde nù ẹ̀ that same chief bọ́lá hàn I'll get back to you. thank you sir. Ah, a gbúdọ̀ mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yẹn Chief Bọ́lá. Chief, gbogbo ohun tẹ bá lè ṣe fún mi mi ò máa ń sà. For the past five years, level kan tí mo wà náà ni. Five what? Five years. Mi gba promotion, mi ò dẹ̀ ṣe lójú ara mi. Gbogbo àwọn tó junior sí mi, wọ́n ti gba promotion. Àwọn tá a jọ jẹ́ level kan náà, ránkì kan náà, wọ́n ti gba promotion. Kí lèmi ṣe gangan mi ò mọ̀? Chief ẹ ẹ help mi. Ẹ bá mi bá ọ̀gá sọ̀rọ̀, ẹ help mi sà. Mo nídìí help yín gan-an more than ever before ẹ jọ sá. okay okay. ẹ rẹ sọ. ọmọ chi. Ah. ẹ dábì ibi tí mo ní mò ń lọ ẹ ah but what time o ilẹ̀ ń ṣù. dádì má tètè dènà ohun time yìí lọ. ok má jẹ́ kílẹ̀ ṣù. mi ò jẹ́ kílẹ̀ ṣù. Eh? ok ok kò tẹ́kì all right. Yes. all right. Uh, eh, wẹ́. ó ń travel ni. no no no kò travel ó fẹ́ dọ́dọ̀ ọ̀rẹ́ mi ẹ jọ jẹ́ kí mi yanjú tọ̀dọ̀ mi n tẹ́ wá rí pé ẹnì bá mi ṣe sá. ẹ you see ó uh, ò ní problem Thank you, sir. but mi ò ní promise ẹ mm. I won't promise you okay. but I'll see what I can do. Thank you sir. You understand? Thank you sir. ṣé kí n padà pè yín ni sir. Don't worry, I'll call you. Thank you, sir. I'll call you. Yes, sir. Uh, God bless you, sir. Don't worry. Yes, sir. Uh, I want to take my leave. You want to go? Yes, sir. No problem. charge àjọgbẹ́rí fúnra wa ni please I need your assistance mo need ikọ ẹ eh, yes lórí nǹkankan lórí nǹkan eh, oh, very good ẹ eh, kápá oh very good very good very good pa chief tó fi ráyè gbé diamond sálọ kí ló fún ẹ ní ìdánilójú pé chief benson ló ná òun pé kó pa chief gbọ́láhùn. nǹkan tó jẹ́ kí n rò bẹ́ẹ̀ mà ni pé kó tó di pé a bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn táwọn yẹn fi wá dá wa lọ́nà nǹkan kan ti kọ́kọ́ ṣẹlẹ̀ tẹ́mi ṣàkíyèsí. jọ ṣé ẹ̀tọ́ tèmi ló fún mi yìí àbó kan fẹ́lẹ̀ yìí ṣọwọ́ lásán ní nǹkan tí ò tó thirty percent kí ló rò pé ò ṣe náà. bẹ́sìn diamond tàjọ ṣiṣẹ́ fún àbítì mi honestly lórí diamond kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ o kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ tó o bá tètè pààrọ̀ inú ẹ̀ pọ̀ fẹ́ǹsì kò send balance mi máa deal pẹ̀lú ẹ̀ honestly i'm not going to take it easy with you at all lọ wá nǹkan tó fẹ́ ṣe mo sọ fún ẹ mo tó tó sọ fún ẹ nìyẹn. <laughs> Oh my God. Ah, ọlọ́mọdé ò mẹ́la ló mẹ́la kátakátá. sọ àwọn tó jẹ́ kí n ní ọ̀pá àwọn gbọ̀ngàn ló máa ṣiṣẹ́ yìí. now I understand. but ìgbà tí kèsì ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ kí ló dé tó ṣàlàyé báyìí. ẹ mọ̀ pé tí èèyàn bá lẹ́ni lẹ́yìn tó bá rojọ́ àrè ẹ̀bi náà ni wọ́n máa dá mo ń gbìyànjú àti sọ̀rọ̀ yìí gbogbo mo ń gbìyànjú àti ru ọ̀rọ̀ yẹn sókè ni wọ́n paná ẹ̀mọ́ mi lẹ́nu nǹkan tí mo ṣàkíyèsí ni pé Chief Benson lo gbogbo agbára tán ni láti má jẹ́ kí wọ́n listen sí nǹkan tí mo lè sọ. Now I understand um, IPO. Yes ma. ẹ make sure pé arrest Chief Benson àti gbogbo Jamal. Okay ma. Today. Yes ma. Um, you ẹ sọ fún ọ̀gá pé mo really appreciate pé màá pé wọn. All right ma màá jíṣẹ́ yín ma. All right. Yes ma. Okay. Chief Benson. Yes. Am I bínú pé disturbing sir. No, no, no problem. I'm used to the police, so kí ni mule shifuni. Oh, thank you very much, sir. Um, àwọn ọ̀gá wa ni wọ́n ní ká wá invite yes, sir, wọ́n lè ní ọ̀rọ̀ kan tàbí méjì tí wọ́n fẹ́ béèrè lọ́wọ́ yín, so kẹ̀dẹ̀ dá wọn so ẹ̀dẹ̀ máa padà bọ́ nílé, sir. Èmi. Yes, sir. Ah. Uh, sorry uh, station wo lẹ́yìn ti wá. area g police station sir. area g area g ọ̀dọ̀ ahmed kọ́ nìyẹn. oh yes ọ̀dọ̀ ọ̀gá ahmed ni. <laughs> ahmed ló ní kí wàá mú ìlú wa ahmed. ẹ má bínú sir wọ́n sọ wípé ká wá arrest yín wọ́n ní ká wá invite yín ni sir. but um, sorry with due respect sir ẹ má bọ́dọ̀ àti ilẹ̀ fẹ́ pé o torí bá ṣe wá síbí àwọn náà mọ̀ ń pa ẹ̀ sir ahmed mọ̀ gba bí ẹ ṣe wá arrest mi. yes sir. kì í ṣe arrest invitation ni sir. Eh, lójú tàwa àti pé tọ́lọ́pàá bá ti wọnú léèyàn wá arrest ni gbogbo àwọn tó bá rí mi ń tà ń sìn arrest ni ṣé you understand bẹ́ẹ̀ ẹnì ṣó mẹ́ẹ̀. ọ̀rọ̀ sọ ahmed kò mẹ́kùn. let's go let's go. ọ̀rọ̀ sọ. wọ́n ìwọ bá tilẹ̀kùn. Hmm. Hmm. ilé ayé ilé asán mo mọ̀yàn mo nífọ̀ mo lè kanná. ilé ayé ló mọ̀ ọ́ ṣí bẹ́ǹsì so wọ́n lè ràn ní ẹ̀wọ̀ pẹ̀lú bọ̀bọ̀ tó pera ẹ̀ níjà máa yẹn. Ah. ẹ ti ẹ̀ wo ká gbàgbé ká tiẹ̀ mẹ́nu kó lórí yẹn ẹ wo alágẹmọ tó ń yọrìn ikú ń pa áńbẹ̀lẹ̀ tàṣí ọ̀pọ̀lọ́ tó ń jọra ẹ̀ mọ́lẹ̀ tábàkù ọrùn yìí náà ni gbogbo wa ń lọ kò sẹ́ni tó tọ́ lọ́rùn. tọ́dá ní òréré ní kàtẹ́ máa ṣe ń lé ayé yìí kò sẹ́ni tó lóun ò lè mú o ẹ wo ṣe bẹ́ẹ̀ sìn ẹ̀ sìn ṣé ọlọ́run padà mú ọlọ́run ti mú nì ṣe rí ayé ìkáṣà máa ṣe jẹ́jẹ́ ni. ẹ ṣe gan sísá mi ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí lẹ́sìn ló jẹ́ fún gbogbo wa because ẹni tí ò ti kú kò sì mọ orúkú tó máa pa wọn ṣe get ẹ má yẹ kí ilé ìkú máa dá wa lálẹ́ láàrin wa kákọ̀ máa máa jókòó sí bíbá èmi tẹ̀ ń wò ebi ń pa mí gan gbogbo ilé ìdẹ́sẹ̀ ẹ̀ka kó lórí ẹ̀ jù. ṣá ló ń ṣakọ sí gan ké ẹ gbà mí. ẹ jọ sọ fún mi ṣé kí n má múra ni tí n bá múra kí n look good ẹ jọ kí ni kí n tún ṣe. Ah, ah. see you need to let them know that you have a very handsome and good looking man. I can eh? see my man is very handsome. <laughs> you are under arrest. fún mi bẹ́ẹ̀ tó bá dé station wa wà á máa mọ nǹkan please respect yourself because anything to bá sọ bíbá la máa lo against any court of law please move. but what's the meaning of this. move move move move move now. i will shoot you by ah, eh, come on move. please take it easy with him. okay ọkọ ẹjọ move ọkọ ẹjọ station wọlé. ẹ máa kà bùkù ẹ máa kà bùkù. move. láti police station. baby. Ah. ah, ah. Ibi! Ah. Jama, ọ̀nà wo ló gbà tó fi gbé Diamond kúrò níbi tó wà? Wàhálà wo la kí n fẹ́ dá sí lọ́rọ̀ Ó bí nǹkan fún mi, àtẹ̀jọ́ wọlé, ó dẹ̀ dé ọ̀gẹ̀dẹ̀ lọ́yẹ̀ mi ò kí jẹ́ o kó má kó mi sí wàhálà o. Hmm. ṣé o sì gbogbo bẹ ṣe ń dá sọ̀rọ̀ látẹ̀kan ní gbẹ́ mo fi ti kọ̀ kí ló ṣẹlẹ̀. o ṣe máa kí ọ̀rẹ́ mi ẹ kókó sáré ní bá bàbá ló ń gbọ́ bàbá bàbá òkè ó gbé brown foda kan fún mi ní ìmọ̀ tó wà ní ọ̀ṣà ni orúkọ wà ń bẹ́ẹ̀ gbogbo details kan wà ń bẹ kìlọ̀ bó gbé fún èèyàn kan ẹni tí orúkọ ẹ wà ń bẹ àti fóònù nọ́mbà ẹ mo ní mo gbọ́ dẹ wọlé kó o mú nǹkan tútù ó ti sàbíà kò tó káyà mi kó já pé kí ni òun kọ́ mi ìfọ́kàn wo yes ó tiẹ̀ wá yé mi torí mi ìfọ́kàn ya mi jágbá tó ti lọ ibi tá a ti máa ń tayò lẹ́yìnkùlẹ̀ gí tó wà mẹ́ abẹ́ mo fi sí ìjọba mi wá káàtì ẹ̀kọ́ kọ́kọ́ tó wà nù ẹ̀ tó bá jẹ́ nǹkan tí ò dáa ni torí mo gbẹ́kọ̀ gbẹ́kọ̀ kó gbẹ́kọ̀ náà a máa sún ni lẹ́ńkulè. yes wọ́n jẹ́ kó tí o dá nǹkan sún wèrè dànù mo ti pe nọ́bẹ̀ náà kò lọ. yóò ah. láìka àwọn kan báyìí náà ah, ló ń kọjá èmi o kọjá èmi o. làwọn máa ṣe pé èmi. oh mr mom. diamond wa tó wà lọ́wọ́ ẹ̀ òun làwa ah diamond eh, ah, ẹ diamond. ẹ jọ ṣe irinṣẹ́ ni mo jẹ tó diamond ni mo ní diamond mi ní kókó. ẹ ẹ mr mom wojú mi dáadáa ẹ má jẹun. mo ní kó wojú mi dáadáa. obi ba ẹ wá fa wàhálà mi bọ̀ tó bá fẹ́ rí wàhálà ó máa rí i ìjọ property wa tó wà lọ́wọ́ ẹ̀ tá a ti torí ẹ̀ ń dààmú látàtàárọ̀ òun làwọn àgbà so ìyá wọ́n ní kò lọ́ọ́ gbé jáde fún wa. kò yé mi. Eh, eh, eh, anyway mr man ṣe mọ̀ pé bá a ṣe wọlé yẹn àárọ̀ fando ẹ̀ àbá ẹ̀ ta gẹ́gẹ́ bí matured mind but tó bá fẹ́ sọ pé orí ẹ̀ ti dàrú fẹ́ máa ṣe anyhow you see anyhow what you are trying to ask you now máa gbọ́ dáadáa there is one particular brown folder kan gbé fún ẹ lénìí ibo ló wà gangan torí property wa ni ara ah. gbà. Ah! Oh, o o ti rántí. mo rántí. o ti rántí. o tọ́ ni ló gbé dàgà kí ni mo fún mi àmọ́ sáà ó ti ó ti gbé lọ ó ṣe kí ni. gbà padà dàbí o láìpẹ́. ẹ ẹ sáà bíbí ẹ ẹ sáà bíbí ẹ mọ la fẹ́ ṣe báyìí. Hey. hmm. What we uh, see that we uh, listen. We'll be. Hey, Bugatti. Let me tell you something. Alpha. Wait. Kò sí nǹkan mi. Oh, like her. Like anyway, I try to do best. Well. Eh, you don't like yourself. Mr. Mom. Let's move. Hey, hey, don't, don't. Yeah! Move. gbogbo ọ̀nà tí eh, mo gbé gbà tí mo fi tí mo fi ta diamond yẹn kò ṣẹ́yìn bá ń jì. gbogbo connection yẹn pátá òun ló bá mi orchestrate gbogbo ẹ̀ tí mo fi ta àná. ok good. nígbà tí Bánjí ṣe gbogbo yẹn fún ẹ tẹ́ ẹ méjèèjì di ọ̀rẹ́ tẹ́ ń ṣe wọléwọ̀de bó ṣe tọ́ àti bó ṣe yẹ láàárín ẹ̀ lọ́rọ̀ obìnrin wọlé ó wá wò wípé kò fìyà owó ẹ̀ kò fi jẹ́ Bánjí àbí jama níbi tí ọ̀rọ̀ gbede dúró yìí láàrin èmi àti ẹ mo fẹ́ kó sọ òótọ́ fún mi má parọ́ fún mi o because tó bá parọ́ ó kàn máa worsen case ni o sọ bó bá ṣe jẹ́ fún mi tí n bá dẹ̀ ṣe ń bi ẹ́ léèrè ni kò máa sọ òótọ́ fún mi ok ṣé lótìtọ́ àti lódodo ìwọ ló rán àwọn èèyàn lọ pa Bọ́lá Tító girlfriend ọ̀rẹ́ Banji. ha ha ọgọlọpàá kí ni gbogbo ilé nà án kí ni gbogbo ilé nà án. ẹ wá ẹ máa fi nǹkan tó ń ṣe tèmi lọ mí o ẹ ẹ gbé mo respect látàrọ gbogbo nǹkan tẹ̀ ń bí mi gbogbo ẹ̀ pátápátá ni mo dá yín lóhùn náà. investigation lẹni wá ṣe lẹni kí n tẹ̀lé yín débi mo tẹ̀lé yín débi tó ẹ lè fẹ́ ẹ ẹ fẹ́ bẹ̀rẹ̀ sí máa fi nǹkan tó ń ṣe tèmi ẹ fẹ́ máa kó ṣẹkẹṣẹkẹ sí mi lọ́wọ́ àbí ọgọlọpàá mi fẹ́ o mímọ ọkọ pa ẹ o. Ah, ah, ṣé mo jẹ́ tó lè pààyàn lójú yìí. Ah, jama n tó ń jẹ́ kó yé mi ni pé o mọ kankan nípa ikú. mi mọ kankan pa ẹ mi mọ kankan pa ẹ. Eh. báwo ni stone ṣe jẹ́ sí ẹ. tí mò ń sọ̀rọ̀ yìí mo ti jẹ nínú ọlá wọn láìmọye ìgbà ṣùgbọ́n bó ṣe wọ ọlọ́run ló ń ṣọlá ayé tẹ́sán ò jẹ ọlọ́run ajẹ́kẹ́rù díẹ̀ jẹ àdẹ̀dùpẹ́ gbogbo ẹ̀ tí ń lójútùú bọ́ díẹ̀ díẹ̀ Akeem ìwọ ni mo kí kú oríire jù Yorùbá sọ pé orí yéye ní mògún ka ìṣẹ̀ ló pọ̀ ṣẹ́bọ̀ túmọ̀ ẹ̀ pé orí pọ̀ ní mògún ibi tá máa ń kó orí sí tá bẹ́ orí tí wọ́n kó hàǹgẹ̀ sí ṣùgbọ́n àwọn tí ó ṣẹ̀ tẹ́kàn bẹ́ orí wọn unknowingly or deliberately ló pọ̀ nbẹ̀ ní wọ́n sọ pé orí yeye ní mògùn orí pọ̀ ní mògùn ta ìṣẹ̀ ló pọ̀ jù nbẹ̀ tí orí tiẹ̀ náà bá pẹ̀lú tó wà mògùn yẹn tí ò bá jẹ́ pé ọlá ọlọ́run ọlá Banji ẹlòmíín máa jáde kó nu ilé ẹ̀ láàárọ̀ ó lè má padà wọlé yẹn mẹ́ta yẹn máa fi parẹ́ láti nu ilé ẹ̀ dé police station láti police station dé court láti kóòtù jọ́ ẹ̀ náà náà máa gbé lọ sí ATM tàbí kó jù sẹ́wọ̀n tọmọ lè má délé mọ́ adẹ́fìyàwó àtọmọ́lẹ̀ gbogbo tó dẹ̀ gbé kiri yẹn ó lè má mọ̀ nípa ẹ̀ àdúrà ni ká máa gbà kọlọ́ọ̀ má jẹ́ ká pàdé àgbákò kọlọ́ọ̀ má jẹ́ ká rogun àdúró mọ́. àmọ́ rẹ̀ kíwọ náà bá jí ó ṣe gan torí pé wọ́n ló jẹ́ ká rí ojútùú ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí. ẹlòmíà wà ní inú ọgbà wa bí a tún máa kó àwọn gáǹgì àwọn gúrùpù a tún máa kó wọn jẹ ìgbà tí wọ́n débi tọrọ kọ̀rọ̀ ló jẹ́ ká rí okòdòrò ọ̀rọ̀ I thank you so very much. Uh, Akere. Yes, sir. Well, thank you so much. Uh, ti bú ẹ, mo Yeah, as a matter of fact, mo ti fẹ́ wọ́ọ̀kù transfer for kókó má sí lọ́dọ̀ mi mọ́. Àṣé òun lọ́lọ́ máa lo as torchlight láti rí di nǹkan tó ṣẹlẹ̀. I thank you immensely. God bless you. Yes, sir. I ti send the signals sí headquarters. I think between now and the next forty eight hours, ó yẹ kí a lè gba reply. So try to bá gba reply, ọmọdé tó, wọ́n ṣe é lẹ̀ ẹ̀ ń lọ nìyẹn ṣùgbọ́n between now and next forty eight hours ta ṣe máa rí signal yẹn padà under our leadership behave yourself and be of good conduct okay um, akéré ṣùgbọ́n a padà sínú ọ̀dọ̀ wọn wọ́n ṣe máa dá ìpàdé àbí ṣọ̀kọ̀kọ̀ náà jọba àti ilé ìjọba àjẹun báyìí àgbàtẹ́ bá lọ tí wọ́n ṣe fúri yín so ẹ̀yẹ máa lọ. ọmọlábí náà ò lè tí ọ̀rọ̀ adé yé adé ò lè kú ká dẹ̀yìn sórí àjà your father has been a very nice person to me n tó bá rò pé o fẹ́ kí n ṣe fún ẹ níwọ̀n bàtàgbára mi ká please do not hesitate to tell me ṣùgbọ́n ṣé wàá bá mi sọ ń sàbí wàá padà bá mi sọ. no ma get back since sir bẹ́ẹ̀ni thank you so much ẹ ṣeun gan ọ̀tọ̀ ni òwe Yorùbá tó níbi rọ́bà lọ fógun ọdún ọjọ́ kan báyìí ni òtítọ́ máa bá ni mo ṣe fi wàdùwàdù wá owó ṣé wàá jẹ́ ojú kòkòrò obìnrin ló wàá ṣokùnfà bí mo ṣe débi báyìí tí bá táyé wá máa túyàn máa túyàn. wá tó ń burúkú ní ẹni tó ti yá wèrè ni ṣé wèrè ní ẹni wá o ti yẹ mọ sọfẹ ọbẹ gbáàbì tó ti máa fẹ lẹft gbogbo fẹ máa yá sí méjì ó dà pé wèrè ní ẹ gbọ́ ni agbára yóò pẹ́ bí o ó ti yé ìgbà tó mọ̀ pé wàá ṣe ibi tó wà yóò tẹ́ lọ́rùn kí ló tó ṣe dáadáa nígbà tó wà ń gbòòrò láti wèrè wà lórí àbí àwọn gbàgbọ́s. wọ́n jẹ́ mi lẹ́gbẹ̀ẹ́ ni ẹ o nà ọ̀sẹ̀ láyé báyìí o jáde sọ̀rọ̀ straight ni o ti yẹ bẹ́ẹ̀. o ti yẹ bẹ́ẹ̀. bàbá ti sọ fún ẹ kó máa gbọ́. o ti yẹ ẹ sì tó a dún láyé lásán a gbọ́ bẹ̀ lọ́rùn ni. ọ̀dọ́ wà lórí àbí. ṣé o ti sún mi nù. ọ̀pẹ́ mi kí ló ṣẹlẹ̀. o ti sún mi nù. ẹ ti pa. o ti vibrate. a máa ṣe é ní wèrè bí o.